تعجل بإحسان إلى يوم الدين فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله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 اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أعتق رقابنا من النار اللهم أعتق رقابنا من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك ربنا ظلمنا أنفسنا فإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصل اللهم وسلم وبارك على عبدك ونبيك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين عليك يدوكم الله الشيء الصلاة على النبي محمد صلى الله عليه وسلم بعد صلاتنا وعلى النبي أتيا وصحابه àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ẹgbẹ́ ìgbèrè àlàkìyàmù lẹ́yìn náà a máa tẹ̀síwájú nínú àlàyé tafsirul Qur'an ilé tí a ń ṣe lọ láti lọ suratul Baqara àyà tá a wá lọ́wọ́ báyìí àyà 272 àyà yìí òun náà lè àti máa wá bẹ̀rẹ̀ padà lórí orí ẹ̀ náà ṣùláwà. Áyà iná àdàṣẹ́lá yìí tó ìmáà ní ọkùnrin mẹ́jìlélẹ́sìn máa wáyé ìjòkó tó kọjá orí áyà iná láwà. Lórí iná apá kan àṣẹ́lá yìí bí áyà náà wà pàtó. A máa wá sọ̀rọ̀ náà rè ọ̀rọ̀ tí èsì tọ́lọ́ tí èsì kan lẹ́bí sọ̀rọ̀ bá àdúgbò sọ̀rọ̀ fún ìjọjà ní ìpínlẹ̀ ìwọ̀dájọ́ òkú ọ̀rọ̀ ìfẹ́lú àtàwò ní fún àlùfáà tí bá máa ń sọ̀rọ̀ wọn wá sí gbọ́dọ̀ ìtàlẹ́bí bẹ́ẹ̀ kó a máa sọ ìfẹ́lú ìfáráyé ọ̀làdàpọ̀ máa ń sì wá ní onífẹ́lú gbogbo tí a bá sọ lóko yìí àti láwọn ìdókò mi náà tá a bá máa jò ọ̀làdàpọ̀ tó kó máa ṣe bí ilẹ̀ kọ́ ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ṣòro أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاء له موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويؤتي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسره وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله واتقوا يوما ترجعون فيه إلى الله ثم يوم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون اللهم يسر علينا هذا اليوم العظيم àwọn àyà tí a kàyé láàdáa pa gbọ́ ọlọ́mdá kò mọ́ ṣàṣe fún wa ìwẹ̀lẹ́ bá ti ń gbọ́ bí wọ́n kà kò á tó náà wá dá tẹ́tẹ́tẹ́ tó wá farabalẹ̀ ń gbọ́ ọlọ́run àtẹ́sọ̀ ní ìgbà tó ṣe pé ó ka àgbàrá. Àyà táwa fẹ́ pọ̀ nínú láti wà ṣàlàyé ọ̀nà ìyá àyà tó 72. olùwàlẹ̀ sọ fún wa pé lè ṣàlẹ̀ káfíńdà ohun pàtàkì ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء الله سبحانه وتعالى محمد صلى الله عليه وسلم قل ليس عليك هداهم láti pé káàbọ̀ òun jẹ́ ní tó mọ̀nà lóhùn òṣìṣẹ́ ìlànà ní àgbéyọ̀pọ̀ àwọn èèyàn gbọ́dọ̀ mọ̀nà ọwọ́ ẹ̀kọ́ ìlú wa wàlàkí ní ọba àyà àbí ọlọ́run máa ń mọ̀ mọ́ ẹni tó bá wù ọlọ́run ọlọ́run wọn fi mọ̀nà àti sọ díẹ̀ nípa wàhálà yìí ní ìdòkòlò kọjá kò ní kí a fún pẹ̀lú ẹ̀kọ́ ọlọ́run tó wá sọ pé. wà náà tún. تنفقوا من خير فلأنفسكم ọlọ́run wá ní gbogbo tẹ́ bá wá ná ìtẹ́yìn àmọ́ ná títọ́ lọ́lọ́ ìlówó wà ní inú tó sì tóbi jù nínú ẹ̀lówó yorùbá náà sọ pé ká a ní irun owó lówó òṣìṣẹ́ kí ni òṣìṣẹ́ bá àmọ́ kì í ṣe owó nìkan nìyẹn èèyàn máa ń ná ìmà nígbà mí ìmọ̀ la ní ìdí pé á tàbí lè ná ìmọ̀ fún wa tó ṣàlàyé ọ̀rọ̀ náà gbà mí a máa ń jẹ́ ìmọ̀ ẹ̀sìn ó dájà mí a máa jẹ́ ìmọ̀ ẹ̀dá ní ọ̀nà lórí ìgbẹ́ta lọ pẹ̀lú ẹ̀wà tó wọ́n tó ní ìgbẹ́ta ń ṣẹlẹ̀ ṣẹlẹ̀ náà tọ̀wọ̀n kí n tó ṣẹlẹ̀ sí yẹn bí a lè bá ti tẹ́ kí ní kan lára rẹ̀ ṣe ẹ̀ bá kí ní kan rẹ̀ ṣe ó ṣe ṣe kí àlàáfíà ó dé padà ó sì dé bẹ́ẹ̀ ó sì ṣe ó ṣe dáwà ní àṣìlú wa ní abúwá àṣìlọ èyí náà ṣe rí ọmọ ìjẹ́ sálápà lórí náà wọ́n náà náà gbàgbọ́ wọn. lọ́jọ́ tí àwọn oní bísíǹnẹ́sì àwọn bísíǹnẹ́sì mẹ́rin wọ́n ní àkíyèsí kan bí i. lóòótọ́ gbogbo ẹ̀ tó bá ti bísíǹnẹ́sì láyé ọgbọ́dọ̀ máa ń tọ́ àmọ́ wọ́n ní píríṣìpù kan lọ́dọ̀ wọn láti mọ owó ọkọ̀ bísínẹ́sì bísínẹ́sì àwọn ti lè. àmọ́ káwọn máa fi kíní kan sọ pé ní bísínẹ́sì náà wà máa fi kíní kan ṣe kíní kan lọ o. kọ́lá ni yóò ní tó bá fẹ́ ṣe sára pa òun ṣe sára pa lọ́nà ọ̀tọ̀ kì í ṣe níbi bísínẹ́sì nìkan bísínẹ́sì rẹ̀ náà kò ní ní tí ó ṣe sára pa ní. nǹkan kan máa sọ̀rọ̀ kí ni ò ní pa ìrẹsì rà àtọ́bá wọn lè ṣe nǹkan tí èsì bí jẹ́ àpòjù ẹni tí òun máa ń fún náà wọn mílíọ̀n tó ti sára náà yóò wà níbi business àwọn àwọn tí ó sọ bẹ́ẹ̀ ni ó níbi business káwá ní búrẹ́dì níta àpòjù àbí polówó ta àpòjù àbí nǹkan wọ́tà mélòó tó ta àpòjù wọ́tà mélòó ni wọ́n ń ta ní three thousand naira lọ tó bá kó wọ́tà mọ̀nà mẹ́wàá èló ni yóò láti ta ọ̀sán ọkọ̀ ní ti wọ́tà mọ̀nà ẹ̀wọ́n ti di òṣìṣàrà kàrí fún ìrúkúmá lóṣìṣàrà kàrí owó ṣe ṣàlá. nínú bíbélì rẹ̀ náà tó wọ̀ ẹ̀ mẹ́mẹ́ àwọn ni ọlọ́ni ìgbẹ́ bíbélì rẹ̀ tàbí ìgbà tó ẹ̀ ṣe àwọn mùsùlùmí tó ìṣọ̀nà àtàkì náà ìlú gbé kalẹ̀ ẹwà mú kankankan oníbi bísíẹ̀sì má fi ṣe kéré kan má fi gbọ́ rẹ̀ má fi mẹ́rin pẹ́ alẹ́lẹ́ mi ìbàdí pé mo máa ń lòlé rẹ̀ pé ẹwà ìgbà ń ta sílẹ̀ jọwa. ó lè lé tó àdúgbò mẹ́rin tó lò ó ah, mọ́ mi ní èdè kan àbí tán bá ti gbé kan lọ àwọn pósẹ́sì kan tí ó sọ pé ó yé o a ti lè bẹ́ ṣàkáǹtì fún òkè yìí á lè ṣàkáǹtì dáadáa ọ̀kọ́jẹ́ gbọ́kànlọ́ bẹ̀rẹ̀ tọ̀gbà bẹ́rẹ̀ ẹ̀kọ́ lọ́wọ́ náà àti wọ́n á ti tò ètò náà fi sí àmọ́kọ̀ wọ́n ta fún wọn létí bísẹ́ẹ̀sì sí ilẹ̀ ta gbogbo náà bá ní agbọ̀rọ̀ wọn lọ́kọ̀ọ́ شيخ العلامة المجدد المحدث محمد ناصر الدين الألباني عليه رحمة الله ndọ́nà àbújá fún ndọ́nà gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n bá ń dá ìtẹ̀lọ́kọ̀ àwọn náà ti mọ́ta wà fún wa sábà wá pàdé àwọn ọmọ tí àwọn student of knowledge lórí àwọn tó ń bá nípò wọn ni àbí wọn ti wá ṣe hamilton gate náà àwọn ń lọ ní padà àwọn ń padà sí àwọn ní òjò mọ́kọ̀ọ̀kọ̀ ní àwọn èèyàn. àwọn tí ó kàn wá dá sí lọ́dẹ̀ tí wọ́n jọ kàn sí àwọn ọmọ wa ìyẹn tó kọ̀ọ̀kọ̀ gbé wa ní àkókọ̀ọ̀kọ̀ gbé ní ìyín yóò dá sálára ọkọ̀ yìí ìtumọ̀ rẹ̀ ni pé sálára àti ọjọ́ ìkan náà wọn fà wá sáré ìlú láìpẹ́ yìí àwọn tó lọ́wọ́ sàwọ́dé ọlọ́mọdé àjọyọ̀ owó ṣàṣeyọrọ ọ̀rọ̀ náà yìí jọ̀rọ̀ ló lè fún ìgbàlẹ̀ ẹni bá mú sí àti lórí nígbà macam. jẹ́ sílẹ̀ náà àwa yọ ń bọ̀ ní ọkọ̀ láti ilé ẹ̀kọ́ náà wá ṣọwọ́ ìpè àwọn ọmọ náà wọn àlùfáà tó àwọn lẹ́rìí àwọn àwọn ọmọ yìí wúta lọ fún ẹ̀káwọn tó wọ ọkọ̀ lọ́dọ̀ wọn ní táwọn ti tẹ̀wọ́ ní ilé àwọn ti tẹ̀lé lọ́dọ̀ ọlọ́run wá dé ní àwọn ìgbà tí yóò sọ̀rọ̀ táwọn wá sí lọ́dọ̀ àmọ́ ìjìnlẹ̀ tó ní wọ́n pa. ìyá ọ̀rá tó fẹ́ bàbá yìí wà lọ ìlú wọ́n kọ́rọ́ mọ́tò wọn jáde fún àwọn mọ́tò ìdí àwọn wọn lọ jáde ní sọ tí ó sì mọ́tò lọ sí àdúgbò rẹ̀. Nítí wọ́n ní olóògbé ìjọba àwọn náà. Tí wọ́n gbọ́ sí kápá àdébá wà tó ná nǹkan ní ìtọ́nà fún ọ kàpá tí èyí nínú ìtọ́ fi tẹ́tẹ́ o tí èyí nínú ìtọ́ fi ìtọ́ fi tẹ́tẹ́ pẹ̀lú mo ṣe ló bèrè nǹkan tó lóun ṣàánú ọkùnrin gan ni ó sì bàjẹ́ ni. aṣíwájú ilé ìgbà tí mo ṣèjú àtúntò ní pé ó ṣàánú à àwọn àmì ìgbà ṣàánú rẹ̀. tí ìgbà ti pé mo rẹ́ni ọ̀rẹ́ òun sọ fún mi dàjẹ́ sí ìní ìṣọ̀kan ìyàpò ìwé òkúrò sẹ́yìn gbogbo sẹ wọn sì gbogbo sẹ lórí wáyé sáà wọn. olówó àtàánú àwọn ènìyàn wọn ti débi ẹsẹ o wọn ti débi ní ẹdẹgbẹ ẹsẹ. àmọ́ gbogbo tí o bá ní kápá tó lè fi sàánú ọmọ láti owó ni àbọ̀rọ̀ wọn ní ọgbọ́n àti òye kan tó yẹ kí ṣe nǹkan náà àbúrẹ́ nìkan tó ń ṣe kí nìkan wá dà lórí ẹ̀ tó fẹ́ gbé òfin tó fẹ́ ṣe nìkan ni strength dá fún ọ̀yẹ́ bá náà òun ò ní dá sí ìwọ bá gbé ọ̀nà nǹkan náà nù gbogbo àwọn nǹkan iná lànà. ọ̀rẹ́ nìkan ó fẹ́ ka nìkan òní ta dáadáa ìtọ́jú bọ́ọ̀lù ẹ̀sẹ̀ máa ń ṣe ẹ̀yẹ kọ́ bá àti máa ń kà tó náà bá ní farabalẹ̀ rẹ̀ tó gbọ́ yọ náà yìí kí ṣe bí kẹ́ ẹ̀ nínú ẹ̀dá ń pọ̀ kọ́mọ fún ẹ̀kẹ́ sóòrò wọ́n á ti àwọn iná dúdú tá a bá ní ọ̀rọ̀ náà sábà ní ìyẹ̀wò olùgbẹ́kẹ̀lé o torí pé wọn kọ́ ṣára tàbí ìṣẹ́ gbogbo tá a ní àná yìí tàbí àná fún jàmbá àná sí yàrá wa gbogbo ẹni tí ń sàánú èèyàn kí ní ara rẹ̀ gbogbo ẹni bá tó sànù àwọn èèyàn pátápátá kí ló fi sànù ààrẹ ìrìnà ọkọ̀ọ̀kọ̀ ń sànù ààrẹ ìrìnà pọ̀ bífọ́ àwọn ẹni tó rò pé kò sànù. àwọn ẹni tó rò pé kò sànù ẹ̀ àwọn tó mọ̀ rò pé àwọn lọ ń sànù lóòótọ́ sí ni ẹni tí ò ní jẹ ní gbọ́wọ́ rẹ̀ ló ti gbowó tó bá ní ìfẹ̀jẹ̀ yóò wọ lọ wọ lọ sànù bọ́ọ̀lù tó ní àkíkọ̀ níjọ́ sí èrè dáadáa tó o ṣe tó o ní ògbà padà mọ́ fún báyìí kódà láyé ní kó tó ká ìyá lọ yọ bó wù pé ìwádìí ìṣàkóso kò ṣe èyí ṣẹlẹ̀ adábọ̀ Muhammad sọ̀rọ̀ adábọ̀ ìṣọ̀tà arákùnrin kan nínú tí ó ṣẹlẹ̀ gbẹ̀gbẹ̀ kìyàmù adábọ̀ ìgbà tó bá ní gbogbo ẹni ìgbésẹ̀ ìwádìí ìṣàkóso kò ṣe arákùnrin náà mo gbé òun náà dìde. ara gbé dìde wọ́n wá sí fún iṣẹ́ ẹ̀jẹ̀ náà wọ́n tó gbé iṣẹ́ olómi rẹ̀ sí ṣe wọ́n gbé iṣẹ́ ẹ̀kú rẹ̀ náà sórí ṣe. ìjọba wọn lé ní ìgbìmọ̀ iṣẹ́ burúkú tó ṣe pọ̀ ju ó ní wíìtì tó ṣe lò lọ. iṣẹ́ ẹgbẹ́ wa àwọn òwe tó jẹ́ ìṣòro tọ́rọ̀ bá ti wá nílẹ̀ ìmúlàjẹ́ rẹ̀ jàhánà alọ́lọ́wọ́ wà ní ọ̀dà ẹ̀mà bí ń dáàbò ọgbọ́n yìí ìdáàbòsí ọ̀sọ̀gbọ́n á ọlọ́pùsí àbòsí lọ ìgbìmọ̀ òṣìṣẹ́ máa onáàbí ní làmọ́ ìmọ̀ àti tẹ ẹbí kan bẹ tí èsì ìpìlẹ̀ ta sì ní orí tí wá arúgbó ìjà àwọn dáadáa tó ti àhàhà ah, ah, ah, ọlọ́run gbogbo ní orí ìlú àkókò tó wọ́n kọ̀ wá ara àti náà. jẹ́ ẹni mọ́ tí mo ṣe òun bá náà ṣe ìwò nínú tọ̀rọ̀ nínú àwọn tí wọn kò ní sòrò nígbà tí wọn bẹ láyé ọjà lò nígbà tó ẹgbẹ̀rún lówó èmi náà wá mú owó yìí sáànù àwọn èèyàn ẹni ọba níbi owó tó fẹ́ yáwó fún yà ẹni tí mo bá fẹ́ fún àjíjẹ ẹni tí mo fẹ́ sárábà àpò sárábà àwọn tí wọn bá yáwó lẹ́gbẹ̀ẹ́ ní méjì ń bá wọn lọ́dọ̀ wọn tó lọ sí owó wa tó bá lọ́wọ́ tọ́ba kò ní gbogbo àwa tọ́ba ní aṣọ fáwọn olóògbé ẹ̀sìn ìgbòho fún ọlọ́gbẹ́gbẹ́ ẹlòmíì tó bá ní sọ́ọ́dún ìtàjì ṣòro fún olùkọ́lù ọ̀hún kódà tó bá dìgbà ní ìyín padà mọ́ ní àjò dákẹ́lú lọ́ní àwọn àti ọ̀ṣọ́ náà tí ìwọ ẹrú wa bá wá ní ìmọ̀ ìlò ìdájọ́ àwọn tó jẹ́ wọn lóye nílùú wa lẹ́sẹ̀ tí ẹ táwa ní òmìnira fún ọmọ gbogbo ẹ̀sẹ̀ tí wọn náà jẹ́ àjọ̀dá fún gbogbo ẹ̀ṣẹ̀ tó wá dà ní kó wa sí èyí ogun sí olórí tí ó wá sí ẹ̀ṣẹ̀ náà ló kàn láì tí wá lẹ́ẹ̀kan náà iṣẹ́ olórí ló kàn lè fi pààlù ló sì mú lẹ́ẹ̀kan ló lè fi lẹ́ẹ̀kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ iṣẹ́ olórí ló padà wá ní wọ́n ti lu iṣẹ́ ìgbúrọ̀ ó dọ́gbọ́n ló lù dọ́gbọ́n ẹ̀dá kò ní jẹ́ wọ́n mú àwọn èèyàn títí lọ́dọ̀ o nígbà tó ń ṣe sábà pàdé fún yàn lówó nígbà tó ń yá yàn lówó nígbà tó ẹ̀ padà ìjọ tí ń yá yẹn lówó ó ti ẹ̀dùn kalẹ̀ lẹ́ni tó yá lówó ìjọ náà ti ń ṣe ẹ̀yọ́ àwọn ní ṣe mú ta lọ́rọ̀ tó ṣe mú ó ti wọ́n ṣe máa wọn àwọn ní ìtàrí bàbá wá tó mú àríwá yìí ó ṣe mú yàrá tó láwọn ẹni tó ṣe orí èyẹ fún àwọn kọ́nà kó èrè ìmọ̀ ta ló kó èrè olóko aláì gbogbo tá a bá ti láyé òṣèlú rẹ̀ gbogbo iṣẹ́ olóore lórí kálukú wá bá ṣe wà máa tó kẹ̀kọ́ nínú kẹ́lẹ́ ìbàlẹ̀ àrùn ìṣèkọ̀. وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله ọlọ́ni wa gbọ́ wàmá tó ń fi kó náà ìlà lèṣe rọ́ àwọn ìlà gbogbo ẹni bá máa ń náwó ẹni bá máa ń ná láàkáì ẹni bá máa ń ná ṣúlẹ̀ ìtàkùn ẹni máa ń ná ìmọ̀ ìtàkùn gbogbo tó ní kálukú bá ná mọ́lẹ̀ kankan nú ẹ̀ ìlà rọ́ àwọn torí láti olóòtú mi ní ọjọ́ lọ́jọ́ ìgbé ìdàgbà náà káàró ní ọ káàmì wà nínú ẹni tí ó lè rújú ọlọ́run pé á àdúgbò wa wá sí yìí nígbà tí wọ́n ti ṣe olóore ní pẹ̀lú gbogbo ẹni tí máa ń ti olóore tó ọ̀bá kan lọ rí ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run àbọ̀ ẹ̀rọ ń ṣe nítorí àwọn èèyàn náà ti fún pàtàkì ọ̀sùn ẹ̀kúngbẹ̀yìn ìdílé ilé ọmọ ènìyàn tá a dá yìí á atọ́jú ènìyàn lára ìwò yìí atọ́jú ènìyàn lára yìí lára ìwò yìí nítorí ènìyàn bá jẹ lọ́wọ́ lọ́wọ́ bá ìjọba ènìyàn mọ̀ ẹni tó ní ènìyàn bá jẹ jẹ lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ bá ìkún làwọn ènìyàn mọ̀ tó bá ti sọ̀tà ń sọ wípé tó tẹ̀lé ìjọba méjì yìí wọ́n ti dàbí gbogbo ọ̀dọ́ sí wọn. Kódà, ọ̀rọ̀ ìṣẹ́ lórí òun dàbí ọmọ àdájọ́ àdámọ̀ pé ilé ìgbóná já jáde ẹ̀kọ́ ká kòkò ká dàálẹ̀ ká kò sá. Kí lọ bí ṣèlú láǹfààní ìyá náà? Àlùláyọ̀ ìjọba ìyá kan sọ̀rọ̀ pé nǹkan tí ẹ̀ mo fẹ́ sá wàá gbọ́ mo ti wá gbogbo ìwé náà. Kíkẹ́ lórí wúlò fún mi gan-an. Ọmọ ènìyàn ni ọ. Tí wọ́n kọ̀ wọ́n tó bá jẹ́ pé torí ìyẹn lọ máa ń ṣe oníyẹn mo ti bá ti lórí pàtó ẹ̀kọ́ ọgbẹ́gun ó mẹ́ni nìkan ó sàmì nìkan ẹnu òjìlé yóò gbé òní kankan ìlú tó sì kú lọ yìí ìlú bọ̀ bá dé ní ọkùnrin àrẹsọ̀rọ̀ wàhálà ọmọ sọ títí di ìgboro ni ìyàwó sì jẹ ìta ìta sí ọ̀la rẹ̀. ẹni wá wòye aláṣọ wọn ni dáadáa bàbá káwá gba ìṣòro ògbèsè ilé òtòrò ilé òtòrò ilé kù òtò kó aṣọ bàtà òtò gbogbo tó pọ̀ lọ́wọ́ ìbára ní sọ̀rọ̀ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ló ní bí àti mẹ́ta ẹ̀yọ̀ ọ̀dọ́ mi lóhùn gbogbo ẹ̀ kó tó wá bá wá jẹ pé kó mọ́tà ti pé nǹkan mọ́ fún ẹ̀yìn kan kí wọn náà ti ẹ̀ lè dájú pé ọwà ti ti pẹ́ owó ní oṣù jẹ́ ìdásùkò láti mọ̀ pé ọ̀rọ̀ wá ti yọ̀ gbàtẹ́ ìlú sọ̀rọ̀ wa ní nàìjíríà gbogbo dáadáa tó ń ṣe fún mi tó ní ìlú ògbọ́n tó ń ṣe dáadáa ìbí tó ní pé owó kan bẹ tó ṣe ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó fẹ́ san lọ sí lọ́gbọ́n sí dáadáa ẹni tí ò ní ìgbésẹ̀ ó máa tẹ́lẹ̀ àdáyé tó bá ti lọ ń ṣe oore fún ọdún ènìyàn tó wá lọ ń lè kí ẹ̀sán látọ̀dọ̀ ọdún ènìyàn ló wò ọ̀ṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́gbẹ̀lẹ̀ ọ̀ṣẹ́ ṣọ̀gbọ́n kódà níbi tí bàbá ìjẹ́ yóò ti gbà bí ọdún lọ kò tó pé ah, ayé ti wá rí báyìí àwọn ìlẹ́sìn wá jẹ́ báyìí tọba tí àfáà náà yóò mọ̀ tẹ́lẹ̀ yóò àyọ ọmọ tí ó lè sọ pẹ̀lú ilẹ̀ kọ́ wa náà pẹ̀lú tó tọba tí ó kọ́ mọ tí ó tọ́ kọ́ wa ní ìmọ̀ wọ́n lè jẹ́ ẹ̀sọ́ lọ́dọ̀ mú wọn ó rà wọ́n lè jẹ́ ẹ̀sọ́ lọ́dọ̀ kankan nù wọn kà máa rí sí pé èyí tọ́lọ̀ ọba ní yóò mọ̀ ọmọ ẹ̀yọ́ mọ̀ á fà ọ̀dọ̀ àwọn ọmọ tí ó dájú mọ́ pátápátá pẹ̀lú ìdájú mọ́ dáwà pátápátá ẹyọ kí wájú ẹ̀tọ́ tẹ́sílà tí wájú ọgbọ́ àwa náà sáfàní lára wọn ó sáfàní wọn. nígbà ọ̀ sọ pé ọdún tó ní tó lọ́dọ̀. àwọn ìyá wọ́n tẹ́wọ́ ìwọ̀ yìí tẹ́lẹ̀ sọ́mọ pé àgbàgbàjà fọ àti o. wọ́n ìgbẹ́ lè sọ́mọ. wọ́n ìgbẹ́ máa pọ́ sí pé nígbà ah, tí ìlú ọdún lẹ́sìn ìlú ọdún yìí ẹ̀rọ nígbà tí kíláàsì ètò yìí tẹ́lẹ̀ wà nínú kíláàsì títí àwọn kọ́ wọn ní nǹkan tí kò wá ní kejì tí kejì wá gbọ́ pé ọ̀rẹ́ ṣàlàyé fún mi bẹ́ẹ̀ làwọn èèyàn ti lọ́dọ̀ àwọn ẹni pé pé ẹ̀ ìjẹ́ jẹjẹ ẹ̀jọ́ mọ́ra ní ẹ̀jọ́ tó papọ̀ ọ̀rí kó mọ tó tó ìrọ̀ nípa kọ́ bá ju jẹ́ǹjẹ́ kan lọ sí rẹ̀lẹ̀ wọn ní àdábàtà àǹfààní. àwọn máa tẹ́lẹ̀ àdájọ́ náà ń sọ sọ́nà bá ti di kó tẹ́lẹ̀ bá ti ní ìpọ́nà tó tọ́wọ́ ti bá sọ̀rọ̀ yóò wá sọ gbogbo èyí kó ti máa lọ pé ní àfààní lágbájá fún gbogbo ẹ̀. àmọ́ ìwọ tó wà ní kọ́lẹ̀ sí àwọn ìlú ẹ̀ ọ̀hún nínú báwọn àtàbí àdámà ti rí rẹ̀. gbogbo tó bá wá ṣe ẹni àǹfààní kan tó bá ní kó o ti fún ọgbọ̀n ènìyàn lónìí má rò pé ó máa fi ṣe ìjẹ̀rọ̀ gbogbo àwọn. fúnra kan ní oúnjẹ lóṣù àfà wa ẹ̀ ọ̀rẹ́ wa ẹ̀ ìlú wa á aláàánú wa wọ́n ṣe ìjẹ lọ́wọ́ ni tó bá ìlú díẹ̀ káàkiri ọmọ ènìyàn kí ni ó lè èrè padà sí ẹ̀. àmọ́ tí wọ́n bá ti gbọ́nà ọba yé tọ́rọ ní wà máa ń tún fi owó náà ní lágbókè rọ́ọ̀rọ̀ àwọn ìlú. ṣé ń tọ́jú wá ṣe kí kí ìwò sì gbẹ̀ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ ká lè fi kéde sí wá gbàdí rẹ̀ pé gbogbo wá ti ń lọ ní tó tó tó sí lọ ọlọ́run náà nígbà tó ní wọn já àdìrẹ hàtàlẹ ìbáná wọ aṣọ náà wọ aṣọ ìsàlẹ̀. fọlọ́mù gbogbo ẹni tó bá ti dáadáa ẹ̀ ọ̀pẹ náà lọ sí. táwọn ò bá fọ ní ìwọ́n rẹ̀ aṣọ àgùntà rẹ̀ mẹ́wàá mẹ́rẹ̀ ládàbà mẹ́wàá ìwé ẹ̀yọ̀ kan ìwé yìí nígbà bá dábàrà mẹ́wàá ìwé. wọ́n ta ọ̀nà ìwé náà sábà máa ìwọ́ ìwé tó bọ́ sí kí ni ten thousand one million lówó náà táwọn bàtà kàṣí àmọ́ ti wá ten million. àtúntò náà ti wọnú òfin ìjìnlẹ̀ lọ. ẹgbẹ́ ìjìnlẹ̀ lọ. ìdí nìyẹn kó kó ṣe ń lo ìta àti ọ̀dọ̀ tàbí tàbí wọn ní jẹ́ ẹ̀sán ọ̀dọ̀ máa ń ká lọ ó ọ̀nà wájú wà máa tó ìdánilẹ́nu kọ́ ilé ìwọ́n pàdé kó. وما تنفقوا من خير يوفى إليكم ọlọ́run tó wá sí dáadáa kan lè wá níbi bó ṣe wò ó kékeré tẹ ojú òwò kékeré lọ kó wà ní kọ́ọ̀lù àbáṣe ní kọ́ọ̀dàlì ó kéré ju ojú kéré lọ àwọn ọgbà ìrìn kan àdéhùn ẹ̀fọ́ àdéhùn tẹ́lifíà tó kàn fún ìlẹ́jú kó jẹ́ ilé ẹ báwọn àwọn ìyàwó wa láàrin ìlú nígbà nípa Muhammad sọlá àbúrò tó sọ báwọn obìnrin ni wọ́n pọ̀ nínú náà àwọn abúlé wà lẹ́nu kìí ṣe tó jẹ́ báwọn wọ́n pọ̀ jù nínú ẹ̀sùn láti ẹ̀sùn kàtó yóò kọ́ sàkóbá báwọn obìnrin tí wọ́n ti jẹ́ báwọn wọ́n pọ̀ nínú náà òun ni pé wọ́n máa ń dì náà yóò rí tọkọṣọpọ̀ pé wọ́n lè dá ọkọ̀ fún ìṣọ̀mù gbé jẹ́ ìgbóná kí ló ṣe fún mi nígbà ọmọ ti gbé nulẹ̀ rẹ̀ ní ìṣàǹfà ní kàkà òmìnira ó pọ̀ àdúgbò gbólé wà àdúgbò gbólé kò sí ẹni sọ́wọ́ ẹ̀mí yóò di ìdájọ́ ìṣẹ̀lẹ̀ kódà ní òṣèlú ń sọ̀rọ̀ sí ìtajà ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ilé ìwọ tó bá padà mọ́jà sí ìlú àwọn tó bá fẹ́ àkọ́kọ́ orílẹ̀ lọ ọ̀rọ̀ tó ní káwọn ọmọ sọ ọmọ ni ẹ̀ẹ́n kí ni ìyẹn ìgbẹ́ ilé ìjẹ́ wọn ilé ìjẹ́ wọn ló wá ní kẹ́ńtì náà ní ìlú wa sí tó tó bá tó wáyé lọ́dọ̀ ìyàwó rẹ̀ tẹ̀lé pàdé rẹ̀ ah ah ah ọ̀rọ̀ yóò tó ṣe lẹ́nu. àǹfààní tó wà ní ikú lọ́kọ̀ lásàkọ́ báyìí pé ọ̀sẹ̀ ẹ̀rọ kọ́ bá mọ̀ ọkọ̀ mi yìí ìyẹn lè dúró ẹ̀rọ ọkọ̀ mi yìí lórí kan nígbà lọ́tọ̀. àmọ́ kọ́ bá ń lọ sí lọ́dún pé kò sí ọlá àǹfààní rí kò pọ́ sí wọn nìyẹn kò pọ́ sí. tí ẹ̀ méjì bá lọ gbé ọ̀sẹ̀ kan lásán ẹ̀yin méjèèjì ó tó gbúrò fúnra ẹ̀ mẹ́kan sí kejì ẹ̀ mádàmú rẹ̀ ní kọ́ àtàmà kámọ́ bòrè ṣùgbọ́n àtàmà kámọ́ bòrè rẹ̀ ni wọ́n náà ti gbọ́dọ̀ tó wà lóko rà ọlọ́run fẹ́ ti wá sí orí ìtòun nìkan ní káàmù ẹ̀sìn tẹ́tẹ́lẹ̀ òun ló tún wá lórí wà máa tún fi kú mi xeyí ìwọ pàdé lóko. wà máa tún fi kú mi xeyí ìwọ fa ilé yìí. a وأنتم لا تظلمون وأنتم لا تظلمون àní ṣàkóso kankan pẹ̀lú ìkànnì ẹ̀ táwa rò pé kí o ṣe ọ̀rẹ́ ká tó kọ́ṣì lá bí kí o ṣe ọdún gbàdá. ayé àìwájú àwọn àǹfààní tó pọ̀ nínú àǹfààní àkọ́kọ́ ni pé láti bẹ̀rẹ̀ ayé tọ́mọ̀ tó bá lè sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ ní ṣàkàlẹ́ ìta هداه ولكن الله يهدي من يشاء àyà ń dá mọ̀ pé ìfìyàmọ̀nà yìí ti ṣe àwọn òṣìṣẹ́ yìí ti ṣe àwọn ìrìnàjò ọlọ́run kò wá lè gbé sí àwọn àgbà àtàwọn tó fi ìlú ọ̀nà ọlọ́run láti fi ẹ̀sìn kò ń bẹ́ẹ̀ mọ̀nà. Tani wọn máa ń fi ẹ̀sìn kò bẹ̀rẹ̀. Àmọ́ tí ló kọ ní mímọ́ tó sì kàn wá ìrìnàjò ọlọ́run síwájú òní bí ẹ ṣàlàyé tí ń jẹ́ ìmọ̀nà ẹ sì ṣàlàyé tí ń jẹ́ ìṣìnà ojú ọ̀nà yóò ìṣìnà yóò ẹni tó wá nígbà tí wọ́n sọjọ́ wọ́n gbà ẹ ọlọ́run mú mi àmọ́jú wọ́n wò pé àà tipátipá wọ́n tẹ̀lé òdodo là. wọ́n tẹ̀lé òdodo là gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kíláàsì gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ máa gbọ́dọ̀ ṣe. oníkálukú gbọ́dọ̀ máa tẹ̀lé ní àlùbìdá òṣùnà ní bọ́lọ̀ bá ti fi wọ́n ṣe kó jẹ́nu ìpìlẹ̀ yìí. àmọ́ ìṣẹ̀lẹ̀ ìwọ gbọ́dọ̀ ṣe àlàyé. àbábáwò ló mọ̀ náà ọwọ́ ìgbọ́dọ̀ wà ọwọ́ ta ló wà jẹ́ máa ọwọ́ àwọn àṣùkà rẹ̀ ó. ẹgbẹ́ ìgbésí ni pé ọlọ́run ló máa ń tẹ̀lé tó bá fẹ́ máa ànábùwà Muhammad sallallahu alaihi wasallam ànábì ṣe ìgbìyànjú àti wàhálà tó pọ̀ lórí Abu Talib lórí tani Abu Talib pẹ̀lú Abu Talib náà jẹ́ni tí ó mọ̀nà torí pé wàhálà tábù Talib náà ṣe ìjìyà tó jẹ lórí ànábì sallallahu alaihi ó kú pé ànábì òbí ló lè jẹ́ ìsanfẹ́ ni yóò kóun náà mọ̀nà ló dáa kó jẹ́ kí lápé mm. ó mọ̀nà ló dáa àti wá mọ̀nà rẹ̀ ọwọ́ ta ọwọ́ Allah subhanahu wa ta'ala ní kóun náà kọ́ wa ṣákàn sọ gbónú la ilaha illa ó wá sọ wípé la ilaha illa Allah òtún ní sọ yìí gbogbo nǹkan ní kalima uhajju laka biha inda Allah tó bá lè sọ à nígbà bá déwájú ọlọ́run èyí fi ṣẹ̀rí wájú ọlọ́run dákun wọ́n jù wọ ọ̀nàmọ́ toró ó ti padà sọ la ilaha illa bá nábì àwọn ni pé àtẹ́rùwọ̀bọ̀ anìmìláta abdulmọ̀tálẹ̀ ayé àbútálìbù ilé àbútálì àtẹ́rùwọ̀bọ̀ anìmìláta abdulmọ̀tálẹ̀ kí ọwà kú lójú ọ̀nà bàbá tó bí ọlọ́mọ ọwà mọ̀tẹ̀lẹ̀ Muhammad bí ẹwà wọn kan rọ̀ tó bí rọ́bà o àbútálìbù mọ̀ nínú sàlẹ̀sàlẹ̀ ọkàn rẹ̀ ìtẹ́sìn ìbánilẹ́gbà Muhammad mú ike ẹ̀sìn tánàbí Muhammad sallallahu alaihi wasallam ike la ilaha illallah tánàbí ń pètè sí ọmọ pẹ̀kí ni jama'a òdodo ní tó tún sọ́rọ̀ ó tún kọ́ lóní alákọ̀dẹ́ àdémítòlè annabina Muhammad ó ní mo mọ̀ dájúdájú pé ẹ̀sìn tí Muhammad ní ẹ̀kọ́ kan nìyẹn mẹ́rin gbogbo ẹni tó bá ń lànà ìpèpè sójú ọ̀nà ọlọ́run ẹ̀kọ́ kan fún àtẹ̀wọ̀n fún wọn ẹ̀kọ́ yẹn ni pé má jẹ́ kí ìfẹ́ àwọn èèyàn mọ́jùmọ́ jẹ́ gàba lẹ́nu rẹ̀ òdodo wá délẹ̀ tó yẹ kọ́ wá sàlàyé fáwọn èèyàn ọwá ń torí pé á ìbá ti báyìí àwọn èèyàn kan máa dìtà fún ẹgbẹ́ ká làwọn ìwọ́n ìwọ ìṣẹ̀lẹ̀ náà bá ṣùgbọ́n àdúgbò tààrà rẹ̀ lórí. Àwọn ọmọ máa ń tó ní àwọn ìyẹn tó bínú inú àwọn ìyẹn tó ní dùn àwọn ìyẹn tó ń yarí ètò kó bá tọ́ ní ìgbà. Ìgbà sẹ́yìn ọgbọ́n ó tún wá sílẹ̀ pé ìgbìyànjú àgbẹ̀bí ó ṣiṣẹ́ lára àbúkọ́ ní ìgbòdò ó jẹ́ lábùkọ́ ní ìgbìyànjú ní pé òdodo ní àgbẹ̀bí wa àmọ́ ìgbìyànjú ní ṣiṣẹ́ ní àmọ́nà ní iṣẹ́ yìí iṣẹ́ tó fi gbogbo ní àbúkọ́ ní wọ́n rí gbogbo ní àgbẹ̀bí wa ní àmọ́ àkàyẹ́kọ́mọ ẹjí wọ̀nà wàlàkí ní ọlọ́ha yáa hà yìí ọlọ́dà tó dáadáa ló máa fẹ́ fún wa lọ́wọ́ ọlọ́run kàwá kó ní ẹni tó ti kọ́ àlùjẹ́ náà mọ́tò sì lọ kó bá àlùjẹ́ náà láìpẹ́ gbogbo olùwà àtúwà tí bá ń bẹ lọ́wọ́ wa kọ́ta kó mọ́ṣá mọ́ kó olùwà wọn àforíjọ́ ṣe fún wa ìwálẹ́rí ìwálẹ́rí ìmọ̀nà ọ̀bàyà àti ìwà bó sì kú dédé. Oríṣi ni àti bára wa nígbà òdò ọlọ́run ti ṣe dáadáa fún ọ. Báwo ni àti ní ọwọ́ ara wa bá dáadáa ìjẹ́ ẹgbẹ́ náà kò ṣe é àgbọ̀ pẹ́pọ̀ kan ní àdúgbò ìwọ́n tó bá ti fi olóore ìwọ náà lọ ní ti olóore rẹ̀ mọ̀lẹ́ àmìlà sọ́ọ́lẹ̀ àánú lẹ́yìn ẹ̀fẹ́ ọlọ́gbọ́n ìkà rẹ̀ torí káàdì nínú àwọn ayé rẹ̀ olúwajú àwọn tó ń fipó mi lọ́kẹ́lẹ́ rẹ̀ àrùn òṣèlú olúwajú pé wà máa tó ń fipó mi lọ́kẹ́lẹ́ tó wá pa kìrìkù gbogbo ìdámọ̀ pé tó bá ti ṣiṣẹ́ olówó ní ọ̀dọ̀ rẹ̀ náà ló padà bọ̀. ìṣẹ̀láṣù máa yẹ kó olùwòlùwò láti mú tàṣọ òkúta. àgbẹ̀dẹ ìfẹ́ táwọn aláàbìbí náà kò ṣe fi ẹnu tó máa fẹ́ràn ara wọn ní ìkúlẹ̀ àti ìṣọ̀kúṣọ lọ́rọ̀. àlùmọ́tà sọ mi lóòrò wọn nínú ìlú kan. wọ́n gbà àdúgbò ìlú ọlọ́run kan bá gbẹ́ra àdúgbò ìlú àdúgbò àìmọ́tótó ojú ọjọ́ òní ìwọ̀n fún bàbá ìlà ìlọ̀lọ̀ wàtá náà ti bá ìlọ̀dá ìlànà ìlú ẹ̀dá náà pàrọ̀ ẹ̀ báwọn náà. ìwọ ọmọ kékeré kan wá ń bẹ ládùúgbò ìwọ náà wá jẹ́ ìdìbò yìí. ojú ọjọ́ tó wá ń bẹ ládùúgbò ìwọ̀n fún bàbá ìlà ìlọ̀lọ̀. ìwọ ọmọ kékeré náà wá ń bàbá ìlà ìlọ̀lọ̀ ìwádìí ọ̀dọ́ ló kàn gbogbo láyé láyé lọ́nà ọ̀dọ́ sí kò bá àwọn ọmọ ìlú ló kó láyé láyé lọ́nà ọ̀dọ́ ló kó lọ ní tó wá kó lọ bí wàá sọ ní tiẹ̀ ọ̀nà òun àti àgọ́ba ẹ̀jẹ̀ àgọ́ba yìí ọ̀dọ́ bá ti gbọ́ lọ́dọ̀ wọn lọ́dọ̀ ìṣiṣẹ́ ìṣiṣẹ́ àwọn ọmọ ti kú sẹ́yìn ní ìdánilẹ́kọ̀ọ́ iṣẹ́ tí ń jẹ ló gbọ́ ọ̀gbọ́n yóò wá ìfà ilé àti ẹ ibo la ti ṣẹ́ sí àwọn ògbọ́n àwọn ògbó ẹ̀ wà nìkan lẹ́dọ̀ tó rọrùn wá ṣùgbọ́n. ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó òbí kan ṣe ẹ̀sìn náà màmá fún ìbò ìfẹ́ ìwà pa ìlẹ̀ nìkan ìwọ tó ń ṣiṣẹ́ rẹ̀ wá gbàṣẹ́ padà ṣùgbọ́n ẹ̀kọ́ yìí ní mọ̀tẹ́gùn ẹ̀rọ ìfẹ́ gbogbo àgbègbè òṣìṣẹ́ gbígbé àmì àgbàdo kó mọ́ra ọlọ́run Táwọn láìlá ìlànà ọ̀gbọ́n tó ti táwọn láìlá ìlànà ọ̀gbọ́n tó táwọn bí ẹgbùn orin ní ẹ̀. Ṣiṣẹ́ sọ láìlá ìlànà ọ̀gbọ́n. Ọ̀gá díkìrì táàmì ìgbọ̀gbọ̀n wa lójúmọ́ ògbóńdó ẹ̀ lọ. Ọ̀gá tàbí mọ́jọ ọlọ́run. Tó bá bá lẹ́sí pé ilé ṣe ilé ṣiṣẹ́ ilé ṣe láti mọ́ ṣe díkìrì ṣé ní tí ọgbọ̀n nílé ìgbà kó pọ̀ kó ṣàtúnkù. Àmọ́ bọ̀ wá oníkèlè oníkèlè wọ́n lọ bẹ́ẹ̀ ni wò ní àwọn ẹni rẹ̀ àná táwọn ìwádìí àkànní bẹ́ẹ̀ wá pé bóyá àyíjà mo àgbòmò orí ìlànà lọ́wọ́ ọ̀la ọ̀dà rà á wọ́n ní wọ́n ń ṣe àbùkárò tí wọ́n ṣe one thousand bẹ́ẹ̀ kan náà àwọn olùfẹ́ ti láfẹ́ rẹ̀ lọ ọba jẹ́ jẹ́ ní ọlọ́run bá ní mọ̀tò ọlọ́run bá òfin ọlọ́run bá máa jẹ láwọn àṣẹ ọlọ́run bá máa ìṣẹ̀lẹ̀ sí ẹ̀ṣẹ̀ nígbà tó bá kú bá ara rẹ̀ ní jẹ́ ẹ̀ṣẹ̀ màtọ́ra pẹ̀lú ọ̀tọ̀. máa ṣe tọ́lọ́ màtẹ̀lé lọ́lọ́ kí wọ́n mọ̀ lọ dàkà mọ̀ lọ dàrẹ́ wọn mọ̀ lọ súnà wọn lọ wọn kúrò láàrín ìlànà àwọn sọ̀hábà máa tọ́ ó yà fún ìjìnlẹ̀ sí ẹ̀ṣẹ̀ tó bá ti lágbára fún ìjìnlẹ̀ sí èyí tó bá wá ìbẹ́ńtúwá nígbà tó ìṣe máa sún iṣẹ́ àgbẹ̀bí ọ̀nà ó mọ̀ bá rẹ̀ nínú ẹ̀sìn tó bá jọ bá rẹ̀ kí ló ti máa ń gbé wọn tó bá àṣọ ìgbé ọlọ́kùnrin fẹ́ ìjọba wá sí eléyìí náà jẹ́ ìdẹ́ ńlá àmọ́ bá ti wá wí pípé iṣẹ́ wa náà àwa náà dá ní àmọ́ tá a bá ṣiṣẹ́ fún yàn láàdá lè bá túmọ̀ rẹ̀ ti bí tá a bá ṣe fádákọ̀ ló kọ́ ló kọ́ yìí ìkànnì àwọn ilé ìtọ́jú ẹ̀ṣọ́ ìmọ̀ ọ́rí ọlọ́kùnrin bá bá dẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ànábì ìyá àgbẹ̀ dáadáa ìyá àgbẹ̀ dáadáa wà ọ̀rọ̀ha láwùjọ lẹ́mẹ́tì tọ́sọ̀tà wà ọ̀rọ̀ha láwùjọ lẹ́mẹ́tì tọ́sọ̀tà ó ní mo jẹ́ wò yá àti ọlá pé kú ti káwọn lónìí tó gbòòrò lẹ́nu tó wá lọ pé ìyá náà bà kó sọ̀rọ̀ ní mo mọ̀ pé ìyá mi ó sọ̀rọ̀ fún òkú ti sàárà báyìí báyìí báyìí ní ètò kan tí mo sọ. ó dà bẹ́ẹ̀ lẹ́yìn alfa àtàsọ́ dàpọ̀ àyìnhà. pẹ̀lú mo ṣe mọ̀ nǹkan tí mo mọ̀ ní mo ṣe ṣé mo wá lè ṣe sàárà ọ̀gbìn àwùjọ àdábì náà ọ̀sán dàpọ̀ àyà ọ̀sán dàpọ̀ àyà ìdàsọ́ dàpọ̀ àyà ṣe sàárà bí i àdá láàdá ìwé ṣùgbọ́n ìṣùgbọ́n ó wá pọ̀ bí àtúntà ní ìlú bá dá kó wà tó yẹ kó bí ìkànnì tó wà bá nílé ó pọ̀ tó pọ̀ tó pọ̀ tó. tó bá bá ti ṣe lágbá ló pọ̀ èèyàn lọ láàrin ìgbà afẹ́rán afẹ́rán tá a pa ìdájá tá bá ń dẹ̀kọ́ lórí báyà wa láàrin ìgbà. àṣewúrọ́ ọ̀gbọ̀n tó wà lórí ẹgbẹ́ ti yá ní láàrin báwọn. akọ́wọ́lọ́lá sí a ah, nínú ẹ̀rọ ká gbó kọ̀ yàrá sí bàbá àti ìdí náà kò sílẹ̀ lọ́wọ́ àmọ́ àníyàn wa ni wí mò ń kọ́ mọ́sálásí ìlànà àdìmọ́ lọ bá màmá nádó sì báwọn gbogbo àwọn ṣe olórí dábà máa gbogbo dábà ti ń ṣe ọ̀bí àwọ̀ nìkan tó lábẹ́nà sí ìrọ̀lọ́. bákan náà a tún máa mú fáìdà mi ìlú ayà ní pé gbogbo sálápàtà bá ti owó lánàá ni ìmọ̀lá iná ni gbogbo ọ̀tá bá ti wò ó ṣe tí ò bá ti tẹ́ bá iná tó ń tó lọ́wọ́ bá sùn káàdì rẹ̀ dáadáa kò sẹ́sọ̀ kò sí kí lórí kò sẹ́sọ̀. ó lọ sí ẹni tí èèyàn mọ ní ládá tí ì mọ ní ilé ẹ̀sán bẹ́ẹ̀ àmì ẹ̀mí ó gbọdọ̀ bẹ́ẹ̀ ti àmì ẹ̀sán bá sùn káàdì rẹ̀ bàbá. bákan gbogbo ọ̀tá bá lẹ́nu lọ́dún tó ọ̀nà ọlọ́run ó wọ́n gbọ́dọ̀ bá ní pé wà máa tún fi kú ní xeyiri ní kí ni o. ayẹgbẹ́ máa ò sáfẹ́fẹ́ ní sú ẹni awúsá rí tẹ́bàbà rẹ̀ ṣe ìfẹ́ tó jẹ́ ìkan bú dáadáa kọ́ lọ́gbà bẹ́ẹ̀ ọgbẹ́ وما تنفقون ابتغاء وجه الله وجه صفة لوجه ìròyìn bọ́lọ̀ wọn bá ní ìtàkì ìwájú fèsì á sẹ́yìn lẹ̀ pé ọlọ́run wọn bá dé fèsì onídìrí onídìrí bó wàá ní fèsì ọlọ́run sí i ṣé ní fèsì ní títà wò ó tí mo lójú níbi tí mo ní ó níbi tí mo tí mo lẹ́nu níbi tí mo ti ní ṣé bẹ́ẹ̀ náà ní tọ́lọ́run wọn bá ṣe rí lẹ́yìn ìjàkadì pé mi ní ṣe fíríṣì ọlọ́run kan tó tẹ̀lé kankan náà ló dáa eléyìí ọmọdé ọlọ́run ti àgbà àṣà ẹ̀rọ ló máa jẹ́ ìsì àṣà ẹ̀rọ tó ń lọ́wọ́ oníwájú wò ọlọ́run bá ti dé kó àṣà ẹ̀rọ ṣe ọmọ níbi ìdá ìhà àwọn tí ń bẹ lára wọn ní wọ́n fẹ̀ náà wọ́n kò sí náà wọ́n dá kò sí náà ní ti ọlọ́run ọba ju ẹ̀dá náà ẹ̀yin jẹ́ jẹ́ ẹ̀dá ọlọ́run ju ẹ̀dá ẹ̀yin jẹ́ jẹ́ ẹ̀dá ṣáṣíà tó mọ̀ ní. ìdí àná ṣàṣà àṣà kọ̀dí ṣàṣà wúrú kọ̀kúra ayò àwòyò ṣàṣà wúrú tó ń ma àwòwàlú. wọ́n kọ́kọ́ ṣe tẹ̀síbí wọn tó pẹ̀lẹ́dà tẹ̀síbí wọn kọ́kọ́ ṣe ìgbà ẹsẹ̀ bí ìgbà ló wá sí wọn lọ bí pé àti káwọn ṣe tàkùrì wọ́n rí ọlọ́run lọ́pọ̀ ní wájú àwọn àgbà rẹ̀ pé a ò ní wájú àwọn àgbọ̀ inú ọpọlọ pé iwájú ni ọ̀nà ènìyàn tẹ̀síbí pẹ̀lú wọ́n ti tẹ̀síbí rẹ̀ tẹ́ lọ́dún wá ti tàbí ìgbé a àwọn ìwádìí gbà kọ́ lọ́wọ́ bá ní ojú ọ̀nà àwọn ọlọ́run àmà àhàlù sọ́dọ̀ wal jamaa àtàwọn wá ń pè ní jọ tẹ̀lé kankan wa àwọn ẹ̀dá rẹ̀ bóò iwájú ọlọ́run yẹn ti wá rí àkàlà àti lọ́lọ́run rí àmà ní wájú òdòdó ọ̀ àti ìjọ ọlọ́wọ́ bá jẹ́ ìgbéra ìgbéra máa wò. Àríwá Muhammad sọ̀rọ̀ àtọ̀sọ̀ alábìlẹ̀ ìdákùn tàtàrà òun ọ̀rọ̀ pákó. Alábìlẹ̀ padà ìjọ ọlọ́wọ́ bá ní. Kódà níbi jẹ́ mọ̀lẹ́bí láàpùtọ́ múnà bí òkè àti. Ẹ ní síra ayé lọ sọ́mọ ìlú ọ̀rọ̀. Àmọ́ òní tó ló lọ. Òjò owó ìyàwó bá ti lé nà rírọ̀ àwọn ojú kan máa tún ti jọ náà wọ́n wà máa wọ ọlọ́run àwọn báyìí á máa wọ ojú ọlọ́run báyìí wọ́n ní ọmọ àdìjẹ́ náà tàbá wà àdìjẹ́ náà wọ́n ti yá ní ọmọ àdìjẹ́ náà. à ń sọ báyìí tàbá àbúrò àti ìtẹ̀mọ́jà àbúrò ọmọ àdìjẹ́ náà àmọ́ àwọn ọmọ àtẹ̀mọ́ àbàdìjẹ́ ọmọ àdìjẹ́ náà tí àwa ọmọ àdìjẹ́ náà tàbá wà àdìjẹ́ náà àtàbá ní ọgbà ìgbàdùn ilé òun ìgbésàyé lọ́sùn àwọn ìyàwó aláàbùmáríkà ìwé ìrìn ẹlẹ́gbẹ́ ẹgbẹ́ gbogbo nǹkan gbádùn ó ti wà fún wa. ọlọ́run wa pè wá ní òkú ìbọn ẹ̀rọ máa jẹ́ náà mo mọ̀ fún ẹgbẹ́ ìgbókàmù yìí ìdòmújẹ ìdòmújẹ gbogbo kára sí gbogbo kára àtìgbàdùn àtìgbàdùn àńgbẹ̀rún àńgbọ̀rún àńgbẹ̀rún kò sí ìgbà tó tẹ̀sẹ̀ àti alẹ́ ìlú ìlú wa ẹni wọn lọ́wọ́ gbádùn láyé ó sì ní ìdàgbẹ́ tẹ̀lẹ́gbẹ̀ẹ́ ní ìlú kò sí wọ́n sí ìmọ̀ gbádùn láyé ó sì mọ̀ nílé lórí tó bá fún wọn nìkan tó ń fi hmm. lè pé kó lè lórí ìlú lè pé ìyàwó rẹ̀ ní láyé tó bá rí nígbà yàwó pé á àwọn ọmọ tí ó bọ̀ fún ọbẹ̀ fún wa ẹni pẹ̀lú ṣífù ìṣẹ̀dá ọlọ́run ó wà ní ìṣẹ̀dá àbúkú gbogbo ra rẹ̀ táì tó gbé ẹni ọlọ́run wọn ní tọ́nà ọba ti báyìí tí gbogbo àwọn ọmọ àgbẹ̀ náà tá a bá rí ọlọ́run pé ha sọ́dọ̀ ohun èyí wọ́n ní ìdùnnú kan máa wá wọnú ẹ̀mí gbogbo wa pátá ìdùnnú tó ti bí àdúró ẹ̀rí tó wà pátá. tí ó ti di ọjọ́ yẹn tí mo bá rẹ̀ kó dùn kankan wà tó yí dùn rí láyé ìdùnnú kan ní púpọ̀ ìjọ tí wà bá rí ọlọ́run bá tóbi yàrá ìgbà ọlọ́run àti ìyá àti ní àti àti wà ní ọgbẹ́ jẹ́ ìlú ooru. ìwọ tó bá wá sí àṣà yìí ìwọ àṣà yìí ìwọ náà ní ìlú ọlọ́run sàmì àdúrà yìí. ìgbà àbá sọ àwa ń sọ báwa ń tẹ́lẹ̀ wọ̀nyí àmúyẹ tí wọ́n ti tà ní torí kò kú gbàgbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run kò jẹ́ kí wọ́n ní ọlọ́run ní ọ̀gbìn àti ìyá ìwọ náà ló bá wà wá aṣọ àdúgbò kú aṣọ àdúgbò àdúgbò àmì ẹni ọlọ́run ọlọ́run ní ló ń lé ọlọ́dọ̀ mi là sí la ṣé ìwọ náà lọ wọn ní bọ́ọ̀lù ìlà sí la mọ́tò nípa lórí bẹ̀. ọlọ́run kàwá fún mi tí ó lé ọlọ́dọ̀ mi là sí la wọ́n ṣe àtiwá ní ẹni tó ní èyí àkèlè àdúgbò tó jọba ó ń lo kùnà ìfọ̀ àná. bọ́lọ́run ti sọ ìwé àwọn tó rí òun náà ní àwọn ẹni tí wọ́n bá ṣe dáadáa وللذين أحسنوا الحسنى زيادة النظر إلى الله سبحانه وتعالى ومن كان يوم الله يجمع صلى الله عليه وسلم sọlọ kan náà kò lórí tí ó lọ lọ́dọ̀ ìlú ìkọyà ṣùgbọ́n ó sì gbogbo àwọn sípà tó wọ́n ti wá nìyẹn gbogbo sípà tó máa ń lò ní ọlọ́ lọ́dọ̀ àìsàn ọ̀tọ̀ ìjàmá kò tẹ kọ́kọ́ tó ti dá kankan ìlú sí ayé tọ́wájú ọlọ́run lọ́wọ́ máa kọ́ ọmọ gbogbo owó ìlú lọ́dọ̀ gbogbo owó ìlú máa ń lọ́wọ́ lọ́wọ́ ìwọ́ ọwọ́ ìwọ́ ọlọ́run ọba máa rí náà èdè lè ti máa rí náà ọlọ́run ọba máa ń gbọ́ ilé lè ti máa ń gbọ́ lẹ́nu ìṣẹ́jú rẹ̀ ti àlẹ́ ìdókòrò tí mo dárúkọ yìí ní tí mo ní ìkan ní mo dárúkọ yìí kọ́lá wọn kọ́ tí mo dárúkọ yìí èyí tí mo lè gíráàfù nínú ẹ̀ ibi tí mo fi àtẹ̀ṣẹ̀ sí yóò kú gbogbo àwọn kọ́kù ní orí gbogbo ẹ̀fẹ́ tí mo wà kì sì ní bí ìbò ní fúnra rẹ̀ pẹ̀lú ilé ìwé nígbà tó wà níbi màá ní láti fi concentrate rẹ̀ ṣùgbọ́n ní nígbà ẹ̀sọ́ náà kìí ṣe ti wọ́n nìkan tí mo tó wá ní ìdí ní ìmọ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn kí ló ṣẹlẹ̀ ní dáwọ́ àgbà ìmọ̀ kí ló ṣẹlẹ̀ nínú ilé ọ̀dọ̀ wa ìmọ̀ kí ló ṣẹlẹ̀ lẹ́yìn kó láti ló òkè lókè sẹ́mọ̀ tó rọ̀ wà wọ́n abẹ́rẹ́ sí àtàwọn àwọn sí àtàkùn rẹ̀ kí ni kòkòrò owó lówó rìn bá bẹ ṣe lè báyìí ọlọ́run bá rìn báyìí kì í gbogbo àwọn táwọn lè sáré ní ìjọba tẹ̀lé ṣáà ìdáwà rí ìjọba gbogbo tí wọ́n ń sọ lórí ilẹ̀ pátá ní gbogbo ẹnìkú ẹ̀ gbogbo ayé ní sẹ́nà láàrin sẹ́nà sílẹ̀ ọlọ́run bá wo gbogbo ẹ̀ báyìí dákù ṣe irú ìjìnlẹ̀ yẹn ó jẹ́ ìṣẹ́ ìgbọ́ ìfàmẹ́ta. a ní ìwọ́n ń gbọ́ ilé àgbọ̀mọ̀ gbọ́ lọ sọ́dún máa tó bá ń gbọ́ níta ní spíkà ìgbọ́rọ̀ ẹni tó bá àlámẹ́ríkà gba ẹni gbọ́ ní lọ́wọ́ lọ́wọ́ báyìí tí spíkà yóò bá tó lọ ó wò ó sì gbé tòfò fún ìtàlẹ̀ ayélujára ìjọba bàbá tó ń kó sì bọ́ sọ nígbà yẹn ti tẹ̀lé tó bàbá tó lọ ayélujára ìjọba kò lè gbọ́ lẹ́nu tí àwọn ìyá tó ń dáwọ́ ní títí ń bẹ̀rù sí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ àti sọ̀rọ̀ kí ni wọ́n sọ sí wọ́n gbọ́ àmọ́ náà wọ́n sọ àgbọ̀tà ìgbọ́rọ̀ ọ̀tọ̀ náà ó kọ́ba ẹ̀ẹ́dì ìwé tíwáwù èmi àti ẹ̀ tí èèyàn mẹ́wàá bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà sí ìlú sọ lè gbọ́dọ̀ àwọn ọ̀rọ̀ ó dá lọ ilé ìṣọ́ ilé ìṣọ́ ilé ìṣọ́ bí àwa ènìyàn ní wa ní ti ní billions in number billions in ibi owó wa sọ ilé ìkànnà ọmọdé gbogbo ilé ìkànnà perfectly gbogbo abílíọ̀nù yẹn wọn ni gbogbo aláàbí seven billion lẹ́kọ̀ọ́ wa ní wáyé ọlọ́wọ́ bá ń gbọ́ gbogbo tàǹsọ perfectly lẹ́ẹ̀kan náà láti sọ táwọn èèyàn ní ẹ̀rọ àwọn seven billion o àwọn àgbẹ̀ ní ọlọ́dún ìgbẹ́nu mọ iye nọ́mbà wọn.

ní oṣù yìí padà sí ọ̀nà táwọn sàbí àgbàdo wa mo fẹ́ mọ kíkẹ́rù pẹ̀lú làákàyè làákàyè tó tó ìfẹ́ tẹ̀lé tó mo ti làákàyè tẹ̀lé tó tẹ̀lé tó tẹ́lẹ̀ tó bá ọ̀pọ̀ tó kù lé. ìgbọ́rọ̀ ọmọ ìgbọ́rọ̀ wọn táwọn wọn tà ó yàtọ̀ yẹ́yẹ́ sí gbogbo àwọn ẹ̀dá ẹgbẹ́ ọ̀dẹ́gbà máa ní torí pé láwùjù ti wá jọra wọn láwùjù ló jọra wọn lẹ́rù àti àwọn ọmọ lẹ́rù lẹ́rù lẹ́rù láwùrù ló ti jọra wọn ó yàgò yìí máa ń lẹ́rù tó jọra wọn tẹ́lifẹ́ tù àbẹ́ àtìkọ́ rẹ̀ gẹ̀gẹ̀ náà lọ́sọ̀ ilé ní ìjọba ìgbéyìí gẹ̀gẹ̀ náà láwùrù jọra wọn máa ń jọra wọn àbẹ́ àtìkọ́ rẹ̀ tó wọlé ìjọba kò jọra wọn. Fẹ́lẹ́dá ń tún kò jẹ̀mà táwọn ọgbà fẹ́ ṣàlàyé àwọn ìtàn wọ̀nyí, àwọn ọmọ rẹ̀ ní àfẹ́kọ̀tì èyí yà rẹ̀ á ń tà padà sọ̀rọ̀ náà. Òun ni lọ́gbà ló máa ń sọ̀rọ̀ sọ̀rọ̀ tẹ̀kùn ní ìtàkùn ìgbèrè èyí yà láwùjọ mọ̀lẹ́sọ̀. Bí ó ti ṣe rí yẹn, à ń fà wá gbọ́ ìmọ̀ ẹ̀rọ lọ́wọ́. Àwọn tẹ̀kùn ìgbà náà lára wọn ṣáyọ̀. Àgbọ̀n ìmọ̀ rẹ̀, àmọ́ ìtumọ̀ yẹn, kèyí yà ní ìtumọ̀ ìtọ́ كل مجتمع لي على أول البيان واضح البيان واضح واضح لا لا ما أشعر يكون أدين أو قبل نجيل البيان أنا قبل نجيل البيان أنا هذا هو دليل الله سبحانه وتعالى يمن الكرم أن يجعل إياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل أمر صلى الله وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الله